الحمد لله الذي جعل الحجاب عبادة من العبادات الظاهرة لفتيات المسلمات والنساء المسلمات المؤمنات والصلاة والسلام على من بين لنا شروط الحجاب للمرأة المسلمة نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe ẹ̀rùn fajiri ní ìrọ̀rùn fún wa kọlọmọsẹ̀ ìgbàlẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa ọba náà ni ọba tó ṣe ìjáàbù o ṣe ní ẹ̀sìn nínú àwọn ẹ̀sìn tí a máa rí lára àyàn táàfi pé èèyàn iman nínú àwọn ẹ̀sìn tá máa rí lára èèyàn táàfi gbàgbọ́ ń tọ̀ wọn onígbàgbọ́ òdodo ẹ̀rùn ta kíta nísìn nínú àwọn ìjọsìn tó hàn ní ẹni tí ó kírun òye kò gbọ́dọ̀ sọ fún òun gbàgbọ́ wa nínú àwọn ìjọsìn tí ó kílíà tó hàn sí wa tá máa rí lára mùsùlùmí òdodo òun náà ni kí obìnrin mùsùlùmí kó máa lo hijab tí a bá wo ti lọ ní orílẹ̀-èdè wa lọ́wọ́ báyìí àti ti lọ lágbègbè wa nípa ọ̀rọ̀ hijab kóbìnrin ó bora àbí kó bojú mùsùlùmí kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn knowledge ni ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn education ni ẹ̀sìn àrídájú ni gbogbo tá a bá ń ṣe pátá ìmọ̀ lákọọ́lẹ̀ nínú alukur'an àti sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam nítorí ẹ̀sìn wọn èyí hún wọn èyí sì modernize ẹ̀sìn wọn a máa mú nínú tíra ẹ̀sìn ni tíra méjì náà lá òun náà ni alikitabu wa sunna tíra ọlọ́wọ́n bá alukur'an àti hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam a mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ gbà pé bidun alhijabi la yakuna la yakunu musliman wal mar'atu al muslima la takunu muslimatan bidun alhijab ìjáàbù lílò kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni kí obìnrin tó bá fẹ́ jáde síta obìnrin tó ti mature tó ti bàlágà kọ́ da aṣọ bo ara papọ̀ mọ́ eri rẹ̀ kọ́ da aṣọ bo eri rẹ̀ papọ̀ mọ́ ara rẹ̀ kìí ṣe eré nìkan wọ́n ní ààbò kìí sì ṣe ìjìká ní wọ́n ní kábò kọ́dà kálò jáàbù kọ́mọkọjá àbàdí èèyàn sì ń bọ̀ lọ́nà ni kò tí ì bọ́ sí bọ́ọ̀lù ọ̀fẹ́fẹ́ yìí alìjẹ̀lbáb bimánà alìhijab jẹ̀lbáb ọlọ́wọ́n bá rẹkọmẹ́ndì ẹ̀ fáwọn obìnrin as a uniform tí wọ́n bá ti fẹ́ jáde kúrò nínú ilé ọkọ ilé ọkọ wọn tóbìnrin bá wà nulẹ̀ ìtọ́ba wù kọ́wọ̀ àmọ́ tó bá ti fẹ́ jáde kúrò nínú ilé ọlọ́run ṣe dandan fún kọ́dà jẹ̀lbáb borí gbogbo tí bá lọ lè ṣe ń ta tí nǹkan wọn tí nǹkan yẹn ọba ní jí ó lo jalibab wọn ní nǹkan wọn ni wọn pati kìí ṣe jalibab lọ́ọ́ máa pati bidon alhijab láì lo hijab la nakunu muslimin a lè mùsùlùmí gidi lẹ́yìn alìsílámà torí ìsìlámù wáyé ìsìlámù lillah ìjúwájú sẹ́lẹ̀ fọlọ́wọ́n ba ni wọ́n ń pè bẹ́ẹ̀ fi kìtàbìhì ìtọ́lọ́run bá ti sọ nínú tírà rẹ̀ ipò ẹ máa ṣe mùsùlùmí ò pé ọlọ́run mo ti gbọ́ o mo ti ṣetán o wọ́rọ̀súl wọ́rọ̀súlì fi sunnatihi etí anábùwà muhammad sallam tó bá ti sọ pé ẹ̀yin àlùmọ́ mi ẹ máa ṣe o mùsùlùmí yóò juwọ́jú sẹ́lẹ̀ ni ipò òun ti ṣetán ọlọ́run bá allah subhanahu wa ta'ala bá da'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní màkàdánilẹ́ ma kana lil mu'min kọ̀tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin wala mu'mina àti olùgbàgbọ́ òdodo lóbìnrin idha qadallahu wa rasuluhu amra tọ́lọ́hun bá ti pàṣẹ àbá nábì pàṣẹ an yakuna lahumul khiyaratu min amri kọ́ wa máa sọ fún ọlọ́run àbí ànábì pé òun tún ní nǹkan míì tóun fẹ́ ṣe lẹ́yìn èyí tọ́lọ́wọ́ bá ní kó ṣe yẹn aya alukur'an ojú oyé wa pé ìmánì wa tá n pẹ́ àpèmọ́ra rẹ̀ yẹn mùsùlùmí tá n pa ń jẹ́ ní a lè jẹ́ ó dìgbà tí a bá ń gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àti anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa bidun alhijabi la nakunu mu'minin láì lo hijab a lè pé ní ẹni tó ní iman a iman wa ò lè pé láì lo hijab tí wọ́n bá ní ayọ̀ lẹ́dínà amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbààwẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ kírun bá nígbàgbọ́ òdodo lóòótọ́ bí ṣe ń kírun ti ń gbààwẹ̀ ni tó bá jóbìnrin gbọdọ̀ mọ̀ ẹni bá fẹ́ kì yúnífọ́ọ̀mù tọ́lọ̀ ń dá sí gbogbo obìnrin mùsùlùmí lọ́rùn ni ẹjá lọ lè wà al-Qur'an al-Karim Quran 33 verse 59 gbogbo wa láti ha o ọmọ àmọ́ kò rọrùn láti lò ọlọ́run ọba ò ní gba ìsìláàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí ó ń jẹ́ kéèyàn sọ̀mìtì ara ẹ̀ fọ́lọ́wọ́n ọba pátápátá ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayyuha annabi mo kò rí ànábì kulli azwajika lọ́lẹ̀ sọ fún àwọn ìyàwó rẹ̀ wa banatika lọ́lẹ̀ sọ fún àwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti mature tí wọ́n ti bàlágà ibi tọ́lọ́wọ́n ọba parí ẹ̀ sí nìyẹn jẹ́mà wọláhì ibẹ̀ kọ́ ọlọ́ni wà ní sáà ìlú mọ́mìnì gbogbo ẹ̀yin ìyàwó olùgbàgbọ́ òdodo tẹ́ wà láyé táyé ìparẹ́ yudini iná aléhìnà min jalabibihin ẹ gbọ́dọ̀ má máa lo jàlùbáàbù yín tẹ́ bá ti fẹ́ jáde kúrò nílé ọkọ yín àbí nílé bàbá yín zálíkà dínà ayé ọ̀rọ̀ bẹ́ẹ̀mí ọlọ́run sì fẹ́ kẹ rínú pàdá yóò zẹ́yìn aburú ní ṣe yí tẹ́bá ti wà lábẹ́ jẹ̀lúbàbù yẹn wàkánà lọ ògàfúra rọ́hìmá gbogbo yìí tẹ́ ti ṣe tẹ́lẹ̀ tẹ́ ń jáde láì lo jẹ̀lúbàbù èmi ọlọ́run bọ́ ṣàforíjì fún yín tẹ́bá ti bẹ̀rẹ̀ sí lò òun sì sànú yín ọlọ́run lọ́wọ́ sànú yín nígbà lo jẹ̀lúbàbù áyà yìí ọ̀la amalẹ́nu ọ̀rọ̀ kọjá pé àwọn afá yapa afá àtọ́fà yapa sáyà yìí olódo ni ọlọ́ni ìdí nínà kí wọ́n máa dáàbò erí láti rí wọn alẹ́ ìhìnà láti rí lẹ́ti ṣe kíni gbé yọwà kanlẹ̀ bẹ́ẹ̀ mí jalabi jalibabu wọn anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú sahihul bukhari àti muslim sọmọ pé ọ̀rọ̀ wa ní islam tá a bá ti sọ pé ọlọ́run sọ a sọ ma sọ pé anabi ṣe kíni anabi sọ àwọn obìnrin mùsùlùmí wọ́n ní àwọn gbọ́ yé nínú hadisi anabi pé bidun al-hijab la takhrujul mar'atul muslima láì lo jalbab obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ jáde tó bá ilé jáde láì lo jalbab tí ó fi darí délé insha Allah wọn làwọn gbọ́ yé nínú ọ̀rọ̀ òjísàlá muhammad sallam ó wà ní sahih bukhari àti muslim we muslims we don't read àyíká if we read we don't understand bàbá tó kàn ní gbọ́ yé wọ́n ti bá kọ́ they will kill you sí àbáwọlé géètì kan if you enter they will kill you wọ́n ní mùsùlùmí kò ní kà kò ní kà ummatun la takra kùránì wà nulẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ jáàbù mùsùlùmí wá ń sẹnu yọ́lọ́yọ́lọ́ ní wọ́n pé bọ́bá jẹ́ pé ìjáàbù ẹni ọ̀nà ọ̀bá jẹ́ sí kí ààbò kọ́ káyọ́ ni o kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ ogun àgbáláyé lẹ́yìn ni ogun àgbáláyé lẹ́yìn ni láìpẹ́ ìlọ́nà Òṣòdì ẹnìkan pè mí lánàá wọ́n láwọn sọ́jà méjì kan wọ́n sì dá ẹlẹ́ha méjì dúró wọ́n sì ní kí wọ́n tú nìkan bù wọ́n wọ́n wá gbà wọ́n fẹ́ máa kó lọ kí ni wọ́n ṣe wọ́n nítorí ìdáàbòbò mo ní ọ̀dà pé wọn pàdé ẹni tí ó le bẹ́ẹ̀nìkan bá fi mọ́tò ọ́ndà tó fi rọ́ọ̀bù àbí mọ́tò ọ́ndà ọwá lè fi rọ́ọ̀bù ládùúgbò kan kí wọ́n á pàṣẹ fún gbogbo ọ́ndà tí ń bẹ nílùú pé wọ́n gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ rìn mọ́ sírí ẹ pé ẹni tí ó bá defend hijab. kò defend islam ẹni tí ó bá dìfẹ́ndì ìjáàbù kò dìfẹ́ndì sunna nebuwa muhammad ẹni tí ó bá defend hijab oye kò dìfẹ́ndì ìtìjú lérílẹ̀ ọlọ́run èyàn wọ mínísíkẹ̀tì èyàn yọ dílẹ̀ bọ́ńbọ́ ó bẹ̀rẹ̀ sí wọ trọ́sà káàkiri ẹlòmí wọ ẹlòmí wọ ẹlòmí wọ ń wọ aṣọ tí wọ́n fi ń sùn aṣọ oorun ń wọ jáde ẹlòmí wọ bra àwọn èyàn yìí sìn Ita ṣe ń dáa àwọn obìnrin ẹ̀sìn tí wọ́n gbẹ̀sìn yé kìí sàwa mùsùlùmí ẹ lọ́bẹ̀ ẹ̀yọ̀ àwa tá a gbẹ̀sìn yé ní mùsùlùmí òdodo a gbọ́dọ̀ defend hijab àwa tó jẹ́ pé a jẹ́ mùsùlùmí òdodo kákọ́ṣe àwọn obìnrin olùgbàgbọ́ òdodo wọ́n láwọn ń bọ yín nínú ọ̀rọ̀ anábì pé bìdúrì lè hijab ládàá fún láì sí hijab àwọn gbọ́dọ̀ jáde nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ àyà tó mọ̀kalẹ̀ kan yẹn àwọn ọkùnrin wọ́n sì lọlé àwọn ọkùnrin lọlé àwọn ọkùnrin lọlé wọn lọlé sọ fún àwọn ìyàwó wọn ìpè ọlọ́wọ́n bá ní yúdì ní iná àlehinna min jalabibihin wọn làwọn obìnrin yẹn gbogbo wọn nínú ilé náà wà o wọn ò rí ànábì wa Muhammad sallam wọn ò rí ànábì o àwọn ọkọ wọn ni wọ́n lè jíṣẹ́ fún wọn nulẹ̀ bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá bàbá àti gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ àbáwa tá a ṣe fẹ́yàwó káwa náà lè lè jíṣẹ́ fáwọn ìyàwó wa tá a bá délé o nígbà táwọn sàhábà jíṣẹ́ fáwọn ìyàwó wọn nínú ilé wọ́n ní la nakhruju wọ́n ní gbogbo wọ́n ní àṣì ní jáde títí tẹ̀yìn ọkọ wa tẹ́ fẹ́ra jàlẹ́bàbù wa fún wa. àní jáde àní jáde títí tẹ̀yìn ọkọ wa tẹ́ fẹ́ra jàlẹ́bàbù wa fún wa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. anábìwá muhammad sallallahu alayhi wa sallam. anabi jíṣẹ́ fún wa bẹ́ẹ̀ wọ́n sì gbà bẹ́ẹ̀ àwọn arábìnrin yìí wọ́n ní àwọn ò ní jáde títí táwọn ọkọ wọn ò fẹ́ra jàlíbáàbù wá fáwọn nulẹ̀ wọn ò sì jáde ńjọ́ náà tọ́ba ti fẹ́ kí n jáde àfa lè ra jàlíbáàbù wá ní táwọn obìnrin Madina sọ nìyí wọ́n láwọn tó wá ní bùkátà tọkàn gbọ̀ngbọ̀n nínú àwọn obìnrin jọ yẹn tí wọ́n gbọ́dọ̀ má jáde torí bùkátà yẹn wọ́n wá mú bẹdsíìtì wọn aṣọ tí wọ́n fi ń sùn nínú ẹgbà wá míì wọ́n láwọn àpò tí wọ́n ń kó àwọn oúnjẹ sí wọ́n sì túlẹ̀ wọ́n wá fi abẹ́rẹ́ wọ́n fi gan wọ́n fi ran wọ́n ní aṣọ tí wọ́n fi ń sùn ni pé wọ́n wá da borí jáde nítorí pé àṣẹ ti dé látọ̀dọ̀ ọlọ́run ọba wa bidúnil hijab lásìtà mùsùlùmá bọ́ bá ní mùsùlùmí ni ọ́ bọ̀tì ìwọ ń tiẹ̀ o ìwọ ò ní bá wọn lò ó ẹ̀ ṣe mùsùlùmí tó pé ọlọ́wọ́n pàṣẹ ànábì wọ́n pàṣẹ ó ní wò lè ṣe kí ló wà ń tọ́ pé wọ́n jẹ́rú fọlọ́wọ́n bá sí ipò wo lọ wà ìwé wo lọ kà bùkátà wo lọ́wọ́ àwọn wájú ẹ gan tó fẹ́ bí yá owó wo lọ ń wá gan tí n tọ́ ń wá lọ́dọ̀ ọlọ́run tó fi wá mú ọdún àṣẹ ọlọ́run kalẹ̀ tó sì mọ̀ pé n tọ́ ń wá yìí ò lè rí àfi lọ́dọ̀ ọlọ́run ọba tọ́kọ̀ lásẹ̀ gbogbo àtàwọn ìyàwó wa tí lo jàlùbáàbù ká lè mójútó inú kí ọlọ́run láwa inú rẹ ni o gbogbo àwọn àtàwọn ìyàwó wa tí wọn bá ti lo jàlùbáàbù ká lè mà pé ẹ̀sìn wa ti ń bọ̀ ẹ̀sìn ti ń bọ̀ àwọn ìyàwó wa kí lọ lè gbọ́ àgbọ́yé lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n tẹ̀lé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tí wọ́n wí wọ́n ní jọ ọdún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam anábì pàṣẹ yìí pé gbogbo àwọn obìnrin àwọn arúgbó gbogbo yẹn jáde ẹ má bọ̀ wá sí ìdì kọ́dà àwọn tí wọ́n ṣe menstruation lọ́wọ́ káwọn náà jáde kí wọ́n wá sí ìdì àwọn kan ní bá wa kírun ni àwọn ó dùnkúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan anábì ní ìfẹ́ rẹ́ nìkan kan ni gbogbo èèyàn tó wà nínú ilé àfi kí wọ́n jáde kan wá sí ìdì kólínà àwọn obìnrin Madina wọ́n ní àwa sọ́fà nábì ya Rasulullah wo jíṣẹ́ ọlọ́run ihdana la yakunu ẹnìkan wà nínú ilé o inú ilé ọkàn yìí ẹnìkan wà mẹ obìnrin kò ní jàlùbáàbù tí ó wọ̀ jáde sẹ́mọ̀pọ̀ wọ́sọ kan àbí ọwọ́sọ kìí ṣe òhù lọ́wọ́ ọwọ́sọ tóbìnrin máa ń wọ̀ skirt and blouse léèsì ìyẹn ọwọ́sọ ìró àti bùbá àǹkárá gbogbo èyí ni asọnù téèyàn máa ń wọ̀ ó yàtọ̀ sí jàlùbáàbù wọ́n ní ọ̀kan bẹ́ẹ̀ nu lé o wọ́n ní láàyè kúnnú láhà jẹ̀lbáàbù kò ní jẹ̀lbáàbù tí ó gbélé aṣọ rẹ̀ tọ́wọ̀ faqala nàbí yusuf sallam anabi sọ pé litulbisa ukhtuha min jilbabiha ẹ sọ fún ọ̀kan nínú àwọn sísítà rẹ̀ tí ń lọ yẹn ẹni kí kọ́ ya ní jàlùbáàbù kan náà àwọn jàlùbáàbù tiẹ̀ kò lè ráyè jáde lọ yìí di a pé àwọn obìnrin ti gbọ́ yé pé bí ó sí jàlùbáàbù a lè jáde nítọ́lọ̀ ń dására obìnrin látòkè délẹ̀ fìtínà gbogbo ẹ̀ bíyàn bá ti wá fìtínà kọ́mọ́ sílẹ̀ ọkùnrin tí máa sì wo ìyàwó rẹ̀ tí ń ṣe ọ̀ṣọ́ rẹ̀ lẹ̀ wọ́n ní the youth ni ẹ̀mọ́tẹ́gbẹ́ the youth the youth ni ẹni tí kò sí ìtìjúnú ẹ̀mí ẹ̀ the youth òun náà ni ẹni tó jẹ́ pé kò kíà ẹ̀mí ẹ̀ dọ̀tí nítorí bẹ́ẹ̀ mi ò bá dọ̀tí bóò ló ṣe fi ẹwà fi sára ìyàwó rẹ̀ tó tí ń fi ń da ọlọ́run tó fi ń wù ọ́ tó wà fílẹ̀ tí ọmọ wa fi hàn lómi ń ta gangan fúnra rẹ̀ ọ̀gbádùn. èmi ni àárẹ̀ ń ṣe ìmọ̀ àárẹ̀ àìmọ̀ kan àbí àárẹ̀ ìfẹ́nu àbí àárẹ̀ àmì tó bá ní ìtìjú tó ní ìfà ìkóraró yóò ju owó ìyàwó ẹ̀dùn gbogbo ẹlòmí lọ ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sùn wa ìjọba wa wọn ànáǹsì fẹ́nìkan pé kọ́mọ lo ìjáàbò ìjọba wa ọ̀sọ̀ fẹ́nìkan kan pé kọ́mọ lo nìkọ́ọ̀bù ẹnìkan kan ò tí sọ ẹnìkan kan ò sì ní sọ ọ́ kò sẹ́ni wọ́n bí dáa tó lè sọ nítorí a ti ní freedom of uh, dressing kálukú ló lè wọ tó bá ṣe kí ni tó bá wù ní tó wù àwọn làwọn wọ ni kìí ṣe pé tó wù wọn nìkan tó wù ọlọ́wọ́n bá wọn ni. ara ẹ̀sìn lọ́wọ́ ẹni bá ní ká má lo jàlbáàbù bí ìgbà tó ní á má kírun mọ́ ni ọlọ́run ní kulli ibadiya alladhina amanu yuqimu sọ́lá eré anabi sọ fún àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n máa kírun ó tún wá ní ya ayyuha anabi eré anabi kulli azwajika sọ fún àwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ àti ìyàwó olùgbàgbọ́ òdodo kí wọ́n lo jáàbù àṣẹ kan náà lọ́ba wa kò sí yàtọ̀ láàrin irun àti jáàbù. anabi ní tọ́ba dìgbẹ̀yìn ayé anábì ní àwọn ọmọ aná méjì kan bẹ tí wọ́n pọ̀ gan àmọ́ wọn ò tí ì dé nsìn àwọn alákọ̀ọ́kọ́ làwọn tí wọ́n máa yọgi sí àwọn èèyàn tí ó sìn bí àwọn tí wọ́n máa yọgi sáwọn ọlọ́kadà yẹn tí wọ́n máa gbó lọ́wọ́ wọn tí wọ́n máa dá wọn yẹn lọ́nà anábì lọ́mọ náà ni wọ́n wọ́n pọ̀ tó bá dìgbà yẹn ayé wọn ò ní níṣẹ́ wọ́n kàn máa yọgi sáwọn èèyàn wọ́n máa dá wọn lọ́nà ó sì máa gbó lọ́wọ́ wọ́n máa lu wọn anábì ní ẹlẹ́ẹ̀kejì ní sáà wùn obìnrin làwọn káàsì yàtọ̀ wọ́n wọ́sọ àríyàt àmọ́ bí wà tí wọ́n àwọn òhùn náà ni tí wọ́n bá ti mọ̀ báyà ọmọ rẹ̀ obìnrin ṣe tó tí wọ́n sì mọ̀ bẹ́yìn rẹ̀ ṣe mọ́ ó wọṣọ lóòótọ́ àárìyàt àmọ́ yìnrìn òhò náà ni jàlibáàbù ní ejé kéèyàn ọmọ bí ẹ̀yìn ṣe tó àtiwájú jàlibáàbù ní máa ń bu ọrùn ní máa ń bu ara ní máa ń bu ẹsẹ̀ òfin ọlọ́run ni bẹ́yìn ọba wọ yúnífọ́ọ̀mù àwọn sọ́jà wọ́n yọ ọ́ kò nú àwọn sọ́jà bẹ́yìn ọba wọ yúnífọ́ọ̀mù ọlọ́pàá wọ́n yọ ọ́ kò mbẹ́ẹ̀ téèyàn ọba wọ yunifọ́ọ̀mù skul oyé wọ́n lè gó skul bọ́ ọba wọ yunifọ́ọ̀mù ọlọ́run ọba wo obìnrin mùsùlùmí ọlọ́run yọ ọkọ nínú àwọn olùgbàgbọ́ dodo torí ọba ló nígbàgbọ́ ọ̀rọ̀ ni ó sì gbọ́dọ̀ gbà kán gbọ́ nu kọ̀ọ̀rọ̀ àìkọ́ mọ́gbà kán gbọ́ ọlọ́run ní àwọn mọ̀nàfíkì apá kan ni wọ́n gbàgbọ́ apá kan wọ́n ní gbàgbọ́ yìí ti ń jẹ́ islam ni pé udukulu fi sílìmì káfà wọnú islam pátápátá mọ́sí islam bídíà díẹ̀ islam sunna díẹ̀ mọ́mú ní afáfù wọnú islam pátá lókùgbà tí aya ti kílẹ̀ ọ̀sẹ̀ náà alukur'an ẹ jẹ́ àpàdà lọ́lé quran thirty three verse fifty nine. káfẹ́ mi wá balẹ̀ o pé à ń lórí mídíà láàárọ̀ yìí àtúnlọ́lẹ̀ sọ ẹ̀yọ́ wáyà mi insha allah ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀rọ̀ tí gbogbo ayé ọgbọ́n ni kì í sọ̀rọ̀ láǹbẹ́ ká lè sọ̀rọ̀ àwọn àwọn àtàjẹ́ mùsùlùmí kẹ́nìkan má dẹ̀sí rú mọ́ yín lọ́wọ́ o ìjáàbù wa ẹ̀sìn ni ẹni bá ti ní a máa lò jáàbù bí ìgbà tó ní a máa kẹrùn mọ́ ni ẹni bá wá ní a máa lò jáàbù oye onítọ̀hún ti sáyìn wípé òun fẹ́ jagun ogun sí ogun tí ò ní ẹ́ndì ni àmọ́ èyí tá ń bẹ lọ ni pé ogun ò ní ṣẹlẹ̀ lérílẹ̀-èdè yìí pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa ẹjá ní àmín gbogbo tí wọ́n fa ogun pátápátá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní járe gbogbo àwọn tí wọ́n ti ń jà wá lógun lókèrè tí wọ́n ń jà wá lógun lábẹ́lẹ̀ ọlọ́run máa yé wọn ọlọ́mọṣà fún wọn ní jẹjà lérí wọn gbogbo tí ń pa wá láyà lérí léde yìí kọ́lọ́mọṣà fi wọn lọ́kàbalẹ̀ lérí ẹ̀ ọlọ́lá húlà wọlá quwwata illa billah kámọ̀ torí pé afẹ́ yà fọ́kadà káwà lọ lè kọlu tó lé láwọ́ bí ní wọ́n fẹ́ káńsù jáàbù ọbẹ̀ kọlu tírélà ni o kókó fèsì ọ̀kadà rẹ̀ jẹ́jẹ́ ẹ fèsì àwọn ṣé ayin tí wọ́n tí wọ́n ń dà lóru ẹ fèsì àwọn boko haram tí wọ́n ń bàlú jẹ́ ẹ kó nǹkan jẹ jáde ẹ fèsì wọn àmọ́ ẹ má fèsì jábo <laughs> òfin Allah subhanahu wa ta'ala a máa wá bọ́ ara lẹ̀ àbí wọ́n máa pé àfa àṣẹ ìgbọ́ tàwọn tí wọ́n dá sẹ́lẹ̀ tí ń pe sísà a lè gbà ọ́ pẹ̀lú ìjáàbù yìí o lóòótọ́ sàtífíkètì rẹ̀ dá lóòótọ́ àmọ́ bó ṣe múra yìí àwọn kọ́sítọ́mù àwọn máa complain aláàjì rádaràda yóò láàká yìí òun kọ́ lọ́wọ́ bá tó ní ká lò jáàbù òun ló gbé sípò yẹn ọ̀dọ̀ lọ́wọ́ bá yẹn ní ó padà sí ọlọ́mọdé àríjà ọlọ́run ọlọ́run sọ wá ní mùsùlùmí òdodo fastaghfirullah innahu huwal ghafurur rahim والسلام عليكم ورحمة الله وبركاته